wípé láti bàbá wà lọ́wọ́ kékeré láti gbọ́ wà dáàmú gbọ́ ni pé jésù tó padà bọ̀ but òun tó lé wa pé oṣù tó jọ pé àwọn aláìmọ̀ kan ni wọ́n máa ń sọ̀rọ̀ pé jésù padà bọ̀ pé kílẹ̀ ni wọ́n tó bá ń bọ̀ tó ń bọ̀ wá sí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀ àwọn bákàbákà lójú mi ilé ìwé bá wá dé ní lójú mọ́ àná tó wá sọ̀rọ̀ nípa àwọn àìsàn tó ní pé àwọn gangan ní àlùfáà jẹ àwọn tẹ́tẹ́ rẹ̀ jẹ́ kùdé lẹ́nu wọn ń dáhùn sí wọn tàbí ìdókòwò sẹ́nà ọ̀rọ̀ yẹn tó ń mú bí kò ìrà dání nínú wá sí yẹn ó sì nígbà púpọ̀ ọ̀dùn ìṣẹ́ máa ń gbọ́ ọ̀gbọ́n gbogbo tí mò ń gbọ́ lẹ́nu yìí pé yóò máa dúró dáadáa nínú ẹ̀sìn ó ní kọ̀ǹfìtì rẹ̀ tó pálí ìyẹn ló wá ń dàbí ẹnu wá ń gbé àá síwájú lọ́wọ́ ní kí ló ń ṣẹlẹ̀ náà alábìnrin àgbàlàmí ọlọ́rọ̀bà àtàrí ẹ̀sìn àdáadáa alákọ̀ọ́kọ́ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ láti di ìtẹ̀sẹ̀ parí ẹ̀ ìtẹ̀ parí ẹ̀ sí wípé ẹ̀mífẹ́ rẹ̀ dáadáa sọ ìtẹ̀ parí ẹ̀ sí èrò máa ti alákọ̀ọ́kọ́ ọ̀dá ní wípé kìí sọ gàgà lè nílò torí pé contribution tí ẹ tó jẹ́ ẹni tó bí àbá yìí òun ni ó yẹ kí ẹ máa nífẹ̀ẹ́ rẹ̀ torí jẹ́ aṣẹ́ adam àìlò òun jẹ́ kí ẹ nífẹ̀ẹ́ rẹ̀ òun lẹ́bẹ̀ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé ìfẹ́ yẹn wọ́n á wo sí bàbá wọ́n wá gbé wọ́n sọ́dọ̀ ọ̀gbọ̀n átàwọn adójókòsẹ́gbẹ̀ rẹ̀ sọ ọlá bàbá òun náà ni òun náà ń jẹ torí pé wọ́n gbé bàbá yìí wọ́n ṣiṣẹ́ tó pọ̀ wọ́n dẹ̀ ṣe wàhálà ṣùgbọ́n wàá fáwọn ń sọ kankan fún wa wípé òdodo ó ju ẹ̀yìn tá a bá nífẹ̀ẹ́ lọ òdodo ni ọjọ́ nọ́mbà one gbogbo òfẹ̀sí àbáríkẹ́ òbí sí àlàyé tí ọba ní pẹ̀lú òdodo èèyàn gbọdọ̀ nífẹ̀ẹ́ sí ìwé ìgbẹ́ ẹ̀rùn tí wọ́n bá ti wípé ẹni yóò kò ní sí ní ọ̀tẹ̀ lódodo so àìtẹ̀ lódodo yẹ kò ní jẹ́ kí èèyàn nífẹ̀ẹ́ sí ìwé ìgbẹ́ ẹ̀rùn alákọ̀ọ́kọ́ tí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ náà mà tí ó sì lè jì mà

kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sàlàyé nǹkan tí ọ̀bá lọ ká ọ̀rọ̀ wọn dáadáa sẹ́bí mo kàn gbọ́ lágbára mo lè ka nǹkan nínú lágbára níwọ̀n àbá tó ìrìnà ẹ̀gbọ́ lágbára mo lè ka nǹkan nínú lágbára tó bá jẹ́ pé òun ni èèyàn bá pé tí ẹbá fẹ́ mọ̀ ẹ̀yìn béèrè question ti wọ́n dáhùn ẹjẹ́ kẹ́ni ẹ kí wọ́n máa béèrè question lọ́wọ́ rẹ̀ kò máa dáhùn káyọ̀ máa lọ́wọ́ sókè dáhùn kọ́ máa béèrè lọ́wọ́ kí wọ́n béèrè ìṣòro kí wọ́n béèrè kí wọ́n béèrè ẹgbẹ́ ìṣòro fọ́ọ̀mù ní kàrá yẹn sọ pé lágbájá ìgbè gan o mà kò ẹ máa bí ní léèrè tó sàlàyé ìkàtà bá ní ẹ máa bí ní léèrè òtù bẹ́ẹ̀ so mo mọ́ lọ́wọ́ ìwé ìdá tí máa ọ̀dà àwọn àtọ́ oníbíbí àwọn ọ̀dà ní pé wọ́n yẹ kí lọ́dà báyìí wọ́n bẹ̀rẹ̀ fẹ́ṣàn pẹ̀lú ọmọ bá wọn lágbára àti lè dá wọ́n sì dá wọn ṣubú ibi tí wọ́n ṣe níwá sí ló kọjá nǹkan tí wọ́n máa bẹ̀rẹ̀ ìwọ̀n bá fẹ́yàn bá mọ̀ fẹ́yàn máa ṣàlàyé ẹ máa ìjọ lágbàlagbà káàkiri lágbàlagbà ó ti pẹ́ mi kí nìyàn ó sì lọ́dọ́ kúrú bẹ́ẹ̀ wọ́n máa ìjọ lọ́wọ́ lẹ́yìn kò sí ìjọba kúrú lẹ́yìn ṣùgbọ́n má tún sọ sọ kú sọ àwọn tẹ́kẹ́ àwọn àfa àwọn ìṣàlàyé pé ń tẹ́ni ní nǹkan àwọn ọ̀tá ẹ̀sìn mi ẹni bẹ́ẹ̀ wọ́n ní sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún ọmọdé náà tó wá ọwọ́ ajẹ́ nìkan tí ń sọ èbú kí ló dé tó òun lè lọ ọwọ́ ẹni tí ń sọ lágbára kílẹ̀sẹ́mà wọ́n gẹ́gẹ́ kéwù ní kìrí rẹ̀ àwọn ẹgbọ́ òyìnbó ẹgbọ́ sí nílẹ̀ obìnrin ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ sọ pé obìnrin ní sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rẹ́ láti ìrìnṣẹ́ sọ wọ́n á sọ pé ìdí ìsọ̀dẹ̀ ẹ̀rí pé àwọn àwọn àpáàdẹ̀ ti ṣàlàyé pé àwọn ìfẹ̀ṣẹ̀lẹ̀kùn àwọn èèyàn yìí àwọn èèyàn kan ni wọ́n ìbò láwọn orí kálífù wọn ó sì ṣàlàyé dáadáa

gbogbo àdíkù tí ó dá pátá ẹyẹn tó ní nǹkan ṣe pẹ̀lú sọ abákọ̀ọ̀kan tí ó fi di múlẹ̀ gbogbo ẹ̀rọ o àti kọ́lẹ̀ èyí tó dẹ̀ fi di múlẹ̀ wọ́n ti sọ ti sàlàyé so wọ́n ti sàlàyé o rẹ̀ pátá ẹ̀ kọjá kí ló náà àfà àti kí á jẹ́ ti ní ìdíṣẹ́ ti kọ́ ìmúlẹ̀ àdíkù wọ́n dẹ̀ pé àwọn ṣé àti dá nǹkan tó kọ́ ọ̀rùn wọ́n ti sàlàyé gbogbo ẹ̀ nǹkan náà àfà sàlàyé tí wọ́n ti yanjú tí wọ́n ti parí àwọn kan wá bẹ́ ń lo pé àwọn sọ̀hánbà àmẹ́bí sọ̀rọ̀ láti jẹ́ wípé kí wọ́n máa fẹ́nu àlébù kan wọn tẹ́ bá ti fẹ́nu àlébù kan sọ̀hánbà kan lágbègbè ní ṣẹ̀ká wí àpérò wọn ni kó dákẹ́ lọ́nà òkúrọ́ ní ọmọ máa sọ fún níwá ẹgbẹ́ ní ẹbá sọ máa fún tí mo bá sàdísì kan ní pẹ̀lú ní àbúrẹ́rà lọ́sọ̀ọ́ sáàbì tẹ́ bá tẹ̀ wá lálàáfíà àtẹ́fẹ́ ní ní ilé tíra kò rí pẹ̀lú ẹ̀rí pé tẹ̀bẹ́ ló kù rọ ní ìlú jọjọ́ pàtẹ ara rọ tó pará nílé náà tó wáyé pé ìwọ̀n ìwọ̀n implication kan ní èyàn sọ púpọ̀ àwọn táǹkì wọn sọ àbá a yọ kúrò lọ́dọ̀ wọn ẹ̀sìn là ń gbà jẹ́ là ń lù ní gbogbo tábàdí kúrò lọ́dọ̀ wọn àkọsọ́dọ̀ àdébí àdébí àdébí kankan mọ́ òdí ẹbí sinmi tó gbogbo àwọn ilé ètè àwọn tí wọ́n jẹ́ àwọn orientalist yìí òun nìyẹn tí wọn wọ́n dẹ̀ fi pa àwọn nǹkan rẹ̀ lẹ́ ọgbẹ́ ẹlẹ́ tẹ́bùtà wọn ma máa kà tí àgẹ́gẹ́ ó máa kà jáde ọ̀dọ́ ka tí à ó mú tí àgẹ́ jáde náà tí jù lórí ayé wọ́n dàpọ̀ àfa àtòkọ́ ó dàpọ̀ péjì tó wà tó dàpọ̀ títí àbọ̀nà abẹ́gbà àbíkọ́

sẹ́wọ́n náà fọ́pẹ́ àfáà bá wọn ti wọn tó jẹ́ wọ́n mọ constitution wọ́n mọ tó kọ́ lẹ̀lẹ̀ ibo ló ti ka kíní ìwò jáde pẹ́ tí wọ́n ti mọ tó bẹ̀ wọn sọ́dọ̀ tara bẹ́ẹ̀ ẹ̀tún ka nǹkan nígbà míì ọ̀tọ̀ ni tó wà lójú sí à ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń túmọ̀ jáde náà ṣùgbọ́n tó gbé ipò rẹ̀ ti tóbi ó yẹ kí àwọn wàhálà yìí ló jẹ́ kí n kíní ọmọ àṣẹlẹ̀ ló kúkú abẹ́gbẹ́ àwọn bàbá wa àwọn màmá wa àwọn ẹgbẹ́ gíní àwọn ti fẹ́ ààyè ẹ̀fẹ́ ti ti wọn tó wọ́n fẹ́ tọ̀nà gẹ́gẹ́ mímọ́ ẹ má jà àdá sí ogun ẹ̀sìn ilẹ̀ ẹ má jà àdá kíní kan lẹ ẹ má jà àdá kíní kan lá èyí gẹ́gẹ́ bá ètò ṣe ẹni táwọn yẹn máa ń bú mi ìlú gbọ́ sí ọmọ wọn gẹ́gẹ́ ní tẹ̀sí ọdún yìí ẹni wọ́n tún lọ wò dáadáa wọ́n wò pé o ti ìdèbè ọ̀rọ̀ pé òun bú yẹn bó ti máa bú yẹn kékeré ẹni ẹgbẹ́ òun sọ̀rọ̀ wọ́n kẹ́kẹ́ fún ẹ lọ́wọ́ sọ wípé mo ti ẹ̀ kí ẹ̀ bá ń já sọ́rọ̀ sí wọn sọ̀rọ̀ ẹ̀rí ẹni ti máa ah, gbọ́ ìbágbé wọn ní omi dàmúdàmú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀ lọ́rin ẹ̀bá wọn já sí ní ẹgbẹ́ ìgbìmọ̀ ọwá ní ìgbòkè ma wá ẹ̀kẹ́ fún àgbà iná mọ́ wà gbé ní wọnú orí ma kẹ́ ní kó bẹ́ẹ̀ bá nígbà ìgbìmọ̀ ẹjọ́ bẹ́ sàlàyé òdodo fún yẹn ẹjọ́ ọ̀pọ̀ ẹkọ́ rí náà dẹ́bà bú ẹni ẹgbẹ́ tọ́lé fún ẹni yẹn lẹ́sì ọyọ kó mọ bíọ́dù fún ẹni lẹ́sì òdodo bẹ́ sọ yẹn ti fi àwọn afẹ́sọ̀dọ̀ kò ní ìgbójú èèyàn olè kó ló sọ̀dọ̀ ẹjọ́ ọ̀rọ̀

ẹ̀tí ò ní ìjọba bẹ́ sọ so wọ́n àti àwọn jọba ẹgbẹ́ pé ọ̀rọ̀ alìmú ìjọba wà lórí ìjọba tàbí so ìsìn náà yàwà tó wà sí ẹ̀mí omi gbé omi tún ẹgbẹ́ àwọn tó ṣe àkíní àwọn tó gbọ́ ẹ̀wọ̀n ń pèlè Amẹ́ríkà wọ́n ń pè ní kíní lẹ́yìn kọ́ lódodo so àwọn èèyàn wa òdodo dààmú mọ́ wọn lójú kò ní sòdodo àbátọ́ mẹ́kẹ́ mẹ́gbọ́ gẹ́mọ́ ṣùgbọ́n àbátọ́ mẹ́kẹ́ mẹ́gbọ́ ẹ máa béèrè gẹ́gẹ́ bá gbọ́ nípa ọ̀rọ̀ rẹ̀ nígbìní ó ń dojú gbogbo ẹ̀rẹ̀ mú látòkè tó ti délẹ̀ kò sàlàyé ẹ wá lè múra tẹ̀ ẹ lè rí túmọ̀ kan náà ìjọba bẹ́ẹ̀ túmọ̀ tẹ̀síìrì tó bá lọ́nà tẹ̀síìrì tó bá túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó tún túmọ̀ ṣayárátà ní kíni obìnrin kò tẹ̀ tún kọrẹ́ lè pẹ̀lú nǹkan tó wà nínú àyà ó tún wá fẹ́ sọ pé Jésù ti kú ọwọ́ ni kí wọ́n ka ọ̀rọ̀ sí àwọn kátólíìkì ká ẹjọ́ sọ̀rọ̀

ìjọ gba àwọn àfáàrùn tí a jí lọ tẹ́ ti tún ṣe fún ìjọba ìbí náà tẹ́ẹ̀tẹ̀ fi ń sọ àti yusuf gbogbo náà àbá sọ àtàlàyé bí ẹ̀ka rẹ̀ wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ ní tí ó nítumọ̀ èyí tí ó rọ̀ mẹ́ ìjọ àbá ti yanjú tẹ́ ti parí náà ti jẹ gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọmọ tí kú ò ní safeguard tó àwọn ni àwọn ni àwọn gẹ́gẹ́ ní alùsùn náà ẹ̀kọ́ ẹni ọmọ nǹkan yẹ́lá lọ́tàn ní ìpínlẹ̀ kí ló di àṣáyàn ebi ìtì záàrì ló di àṣáyàn ebi alùsùnà lè níbọ̀ àbáyé ẹ̀kọ́ oníkọ̀ọ́rẹ́ ọmọ ìjọ tí yóò fa àwọn àlámà ìjọ àwọn gẹ́gẹ́ wá ní alùsùnà kò lẹ́gbẹ̀ẹ́ ní pé súnà mara rẹ̀ kò jẹ́ rẹ̀ níbẹ̀ ṣùgbọ́n súnà ìpìlẹ̀ là padà tí ó jẹ́ pé alùsùnà ẹ̀mẹ̀ra ibi atáàfẹ́ gbìyànjú ká padà sí táwọn sọ̀hárà ẹgbẹ́ ìjọ ìjọ ìlànà owó ní sàlùmù sẹ́yìn é tó bá dẹ̀ mọ̀ tó bá dẹ̀ mọ̀ ẹ̀kọ́ rẹ̀ dáadáa tí wọ́n bá bá yí ọ dáadáa tó rẹ̀ tó ká àwọn ìmọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí ọmọ àdìsí ọmọ òṣùwù tó bá ti gbogbo àwọn kìíní yẹn lórí pé kí ni àwọn àfa sọ pé mọ́ mọ́lìkù rí mọ́lìkù òṣùwù là òun ìmọ̀lù òṣùwù là ẹjọ́ ọba ti máa fi lẹ̀ ẹ̀sìn kò ní kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí àdúgbò àwọn ọmọ tó ń jáde àwọn kéékèèké náà tí wọ́n jáde mẹ́ta àtàtà náà jáde àwọn kéékèèké wọ́n ò mọ pílẹ̀ ẹ̀sì kí wọ́n sọ pé kòránì òfin sọ̀rọ̀ ọlọ́run kó dẹ̀ fi jáde pẹ̀lú ọkùnrin ìpínlẹ̀ ọkùnrin tó ń tara bẹ́ẹ̀ òun náà ní ilé àwọn nǹkan wọ̀nyí nǹkan ńlá tẹ́fẹ́ á máa bẹ lọ́rùn wípé ọlọ́run fi àfáà yìí ìgbẹ́dà àtẹ̀gbẹ́ lọ́gbọ́n bá fún àwọn ọmọ àwọn ọmọ àwọn olùgbò àwọn kanájá ilé ilé àwọn àwọn olùgbò náà àwọn lórí ìmọ̀lá kò sí èdè tí mẹ́bẹ́ lórí ìmọ̀lá sọ kò sí èdè tí mẹ́bẹ́ wípé wọ́n lékí ní o sí lórí ìmọ̀lá lẹ́gbẹ̀rún tí wọ́n ti sọ̀rọ̀ ọgbọ́n gbogbo ọ̀rọ̀ tó sọ tó rí fíìtì gbogbo ẹ̀ pátá yẹn kọ̀ wá rí ibi tó ti fi mi fèkèrè láyé Kílọ̀ èdè wọn kò ń bẹ̀rẹ̀ ìbò tó lọ kọ́ wájú ìbò. Ìbífẹ́ kó lọ́jọ́ bí jù á. Tí bàbá ń rọ̀dọ̀ wọn ní tẹ̀lé, ẹni wọ́n ní ìbò gẹ́gẹ́ bàbá rọ̀dọ̀ wọn ní tẹ̀lé, rọ̀dọ̀ ní wọ́n rí. Tó òun kà ń ṣe nǹkan tí nígbà rẹ̀ pé pé ní kọjá lójú sẹ́mọ̀ àwọn ọkọ̀ ti tààrà rẹ̀ mọ́tẹ́kí ní ó máa mọ́ èsì sí ara tó kọ́nà ọkọ̀ fún alágbọ̀nì. àwọn obìnrin bèèrè pé àwọn ọkọ̀ máa ń sọ wípé wọ́n fi lẹ́yìnláṣọ̀ pàdé náà àlejò Muhammad sọ́ọ̀tà lọ́rọ̀ àìlẹ́yìn ìṣẹ̀lẹ̀ lójú náà nígbà tó wá di ó wá bá àwọn kàpá Náà ọ̀tọ́lọ́lá tí àwọn ọ̀tọ́lọ́tọ̀ gbogbo kalẹ̀ ìgbẹ́ lẹ́yìn. Àwọn sọ̀hábà náà kí tó wọ́n jẹ́ àwọn sọ̀hábà wọ́n bá wọn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ nípa ìlàkùnkọ́ nínú ni wọ́n sọ. Sọ àrẹ́gbẹ́ ìgbọ́n ti rẹ̀ ní lọ́jọ́ báyìí ló ń jẹ́ àtàlájáde padà wá ní ọjọ́ tí mo jẹ̀ ní ilẹ̀ ọjọ́ tí a sọ. Àníbùrọ̀ sọ̀hìn ṣe kọ́ ọ̀nà kọ́ ọ̀nà. Náà sọ́dọ̀